a ajá. b bàtà. d dòjé. e ejò. ẹ e, ẹyẹ. fi fìlà. g gèlè. gb gbàgbá. hi hausa. i igi. j jaguda. kí kàkàkí. li labalaba. mi màálù. ní náírà. o owó. ọ ọ̀pọ̀lọ́. P pàkúté. R ràkúnmí. sí sálúbàtà. ṣí ṣíbí ti tata. u iṣu. wi wàhálà. yi yànmùyánmú.